fi àsìkò yìí mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá lágbára ọlọ́run olódùmarè àmì súra wa o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lọ́lọ́kùn ìjọ̀kan wípé ẹ̀ ń gbádùn ìwé ìtàn Ṣóàrà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé báwo ni ìbá dùn tó bí ìwé ìtàn Ṣóàrà bó ba lè di títẹ̀ tó jẹ́ wípé yóò dín tí yóò fànkálé fànkáko títọ ẹrú tí yóò láǹfààní láti kà á láti jẹ gbádùn rẹ̀ ẹ ó wò mí náà bẹ́ẹ̀ ó wù rírín bíi kó ni ò ní ó kété mi láti gúnyá ẹnu sàn òun ni kò gbódó bẹ́ẹ̀ yẹn bá wá ní ọ̀nà kan náà tẹ́ ẹ lè fi ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ìwé ìtàn ṣọ́ara kó di títẹ̀ jáde fún tẹrútọrọ ẹ pè mí tàbí kẹ́ mi bẹ́ẹ̀ yẹn bá fẹ́ mi rèé zero eight zero fifty thirty eighty zero eight zero fifty thirty eight sixty three eighty mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín pátápátá bákan náà oní mo ń fi àsìkò yìí oní mo fi ń kí Táíwò aya Ṣẹ́gun oníyà àti ìyàwó mi gangan ọmọ Kẹ́hìndé aya ìmí Abíọ́dún ọmọ Láwuyè mo ń kí wọn fún tayẹyẹ ọjọ́ ìbí wọn tó kò lónìí lágbára ọlọ́run lódùmarè báyé bá ń jáyé ẹ máa bẹ ni o ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ á sì bẹ náà wò ẹ ní parẹ́ máyé lára o ìgbésẹ̀ yín gbogbo kò ní bọ́ màráyé nínú àgbúrú àkòrò ní ti gbìn àdàgbàgbàlẹ̀ òun ní ti gí ó sè lágbára ọlọ́run lódùmarè lágbára àwọn tí lódùmarè kólé ayé lé lọ́wọ́ ẹ pẹ́ lórí ilẹ̀ yìí kánú kése nínú ayọ̀ àti àlàáfíà mo kí yín lẹ́ẹ̀kan tó ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ṣé ẹ gbàgbé ibi tí a bá ìwé ìtàn ṣọ́àrà dé ṣọ́àrà ọkùnrin ogun ẹ rí wípé àjàyí tó lọ bá ṣọ́àrà bu omi odò Ògùn àti omi odò Ọ̀ṣun wá tí ṣọ́àrà sì ti sọ fún pé kò gbọdọ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ tí ó fi lọ tí ó fi bọ̀ àjàyí ti wà lọ́nà ilé padà lóru ọ̀gànjọ́ àwọn ọlọ́pàá sì ti dá a dúró kí ló ń tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sún sẹ́yìn díẹ̀ níbi tá a bá dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká lè gbádùn rẹ̀ dáadáa ajayi ti ọwọ́ bọ àpò ó sì mú ìwé àṣẹ láti wa ọkọ̀ rẹ̀ jáde fún ọlọ́pàá náà lẹ́yìn tí ọlọ́pàá náà yẹ ìwé àṣẹ náà wò tán ló ní kí Àjàyí sí bùtù ọkọ̀ rẹ̀ pé àwọn fẹ́ yẹ bùtù náà wò Àjàyí ò sọ̀kalẹ̀ tó fi sí bùtù ọkọ̀ náà fún wọn bí wọ́n ti ń yẹ bùtù ọkọ̀ náà wò òun ni wọ́n bá owó tí kò dín ní mílíọ̀nù ọ̀kan gba ẹ̀gbẹ́ ọ̀tún èkejì sì gba ẹ̀gbẹ́ òsì ni wọ́n ti dé ọ̀kánkà àjàyí ní iwájú òun ni àwọn méjèèjì dojú ìbọn kọ àjàyí tí wọ́n sì jọ yìnbọn méjì méjì lu àjàyí ẹ̀jẹ̀ àjàyí ta sàárà sàsí gbogbo ara iwájú ọkọ̀ ara àjàyí tutù sìn lẹ́sẹ̀kẹsẹ̀ kò sì pẹ́ tó fi bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohùn àwọn ọlọ́pàá náà nínú nínú lọ́hùn-ún tí ọ̀kan nínú wọn sọ pé kí àwọn jẹ́ kí wọ́n fi iná sí ọkọ̀ náà àwọn yóò sọ pé ó ní ìjàmbá ni ẹ̀mí Àjàyí ti rìn jìnnà bẹ́ẹ̀ lójú rẹ̀ ń padé díẹ̀díẹ̀ ó fẹ́ gbé apá ṣùgbọ́n kò ṣeé ṣe fún un mọ́ ó bẹ̀rẹ̀ sí ní da ẹ̀jẹ̀ lẹ́nu búùtù tí ọ̀kan lára àwọn ọlọ́pàá náà padé wàm olóṣọ iyì Àjàyí jí Àjàyí ta gìrì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ló mọ̀ pé ìṣípayá ńlá ni òun ti yára rí bí àlá yẹn ó mọ̀ pé ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí òun òun ni òun ti rí yẹn Àjàyí wo ìwògbè tó wà ní ẹ̀gbẹ́ ọkọ̀ rẹ̀ tí ènìyàn fi lè rí ohun tó bá wà ní ẹ̀gbẹ́ méjèèjì ó rí i tí àwọn ọlọ́pàá méjì ń bọ̀ lọ́nà ọ̀dọ̀ rẹ̀ bí ó ti rí i nínú ìṣípayá tó ṣẹ̀ṣẹ̀ rí tán ó fẹ́ sáré sí ibi tí ìbọn ìléwọ́ rẹ̀ wà ṣùgbọ́n kí ọwọ́ rẹ̀ tó dé ibẹ̀ ni àwọn ọlọ́pàá méjèèjì ti sáré dé ẹ̀gbẹ́ rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rọ́ ìbọn lù ú ìbọn wọn ò ran Àjàyí ibi tí Àjàyí ti ń gbìyànjú àti mú ìbọn tirẹ̀ òun ni àwọn ọlọ́pàá náà ti bò ó tí wọ́n sì wọ́ ọ jáde láti inú ọkọ̀ ọ̀kan nínú wọn gbá orí àjàyí mú ó sì bẹ̀rẹ̀ sí ní yín in lọ́rùn ṣùgbọ́n níṣe ni ọrùn àjàyí bẹ̀rẹ̀ sí ní yí bí òkòtó tí àwọn ọmọdé máa ń ta ọrùn rẹ̀ bẹ̀rẹ̀ sí yípo mọ́ ọlọ́pàá náà lọ́wọ́ kò sí ohun tí wọ́n ṣe fún àjàyí tó ràn án àjàyí bẹ̀rẹ̀ sí ní gbọ́ tí ọlọ́pàá kan pariwo pé kí wọ́n di òun dáadáa pé kí òun sáré lọ wá òkúta méjì wá kí àwọn fi pa nǹkan ọmọkùnrin àjàyí bí ẹni pa ìbùrọ́ Àjàyí rántí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ lójú rẹ̀ lọ́nà ọ̀yán ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún díẹ̀ sẹ́yìn ó mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé bí wọ́n bá tètè gbé ìgbésẹ̀ akin tí wọ́n bá fi ṣe bí ọlọ́pàá náà ti wí ikú dé nìyẹn bí ó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi àyájọ́ ògèdè àti àásán òun ló wà lórí Àjàyí tó wúlò fún irú àkókò bẹ́ẹ̀ síbẹ̀ ohun kan ṣoṣo tó ká Àjàyí lọ́wọ́ kò kò ju pé kò gbọdọ̀ sọ̀rọ̀ sí ẹnikẹ́ni Àjàyí rí ọlọ́pàá tó ní kí wọ́n jẹ́ kí òun lọ gbé òkúta méjì wá kí àwọn fi pa nǹkan ọmọkùnrin Àjàyí bí ẹyin tó ń bọ̀ ní ọ̀kánkán pẹ̀lú òkúta méjì lọ́wọ́ rẹ̀ Àjàyí bẹ̀rẹ̀ sí ní já ara rẹ̀ gbà lọ́wọ́ àwọn ọlọ́pàá tó kù tí wọ́n dì mọ́ ọ lọ́rùn bí ìgbà tí oyin so máa fara wọn Àjàyí gbìyànjú ó sì ti ọwọ́ bọ àpò ó mú òrùka kan báyìí jáde ó ki òrùka náà bọ ọwọ́ ó sì gbá méjì nínú àwọn ọlọ́pàá náà ní òrùka ẹsẹ̀kẹsẹ̀ òun ni ahọ́n àwọn ọlọ́pàá méjèèjì tó nà ní òrùka náà bẹ̀rẹ̀ sí ní jáde dí ẹnu wọn tó sì gùn dé ibi ìdodo wọn kíá òun ni àwọn tó kù ju àjàyí sílẹ̀ tí wọ́n sì fẹ́ máa sá lọ àjàyí sáré sí ẹ̀gbẹ́ títì ó sì fi ọwọ́ bu ó sì fi ọwọ́ tí òrùka wà bu erùpẹ̀ nílẹ̀ ó sì fọ́nra lu àwọn tó fẹ́ máa sá lọ náà àti èyí tó ń gbé òkúta bọ̀ lọ́dọ̀ wọn ẹsẹ̀kẹsẹ̀ òní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣubú tí wọ́n ń dìde bí ọmọ ewúrẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí tí ẹsẹ̀ rẹ̀ kò tí ì rànlẹ̀ dáadáa àjàyí lọ sí inú ọkọ̀ ó sì mú ìbọn ìléwọ́ rẹ̀ jáde inú rẹ̀ ń pàṣà bí ọṣẹ ó fẹ́ pa gbogbo wọn bí omi ti porú náà ni bí ó ti na ìbọn sí ọ̀kan nínú wọn ló rántí pé ṣọ́ara ti kí àwọn nílọ̀ pé àwọn ò gbọdọ̀ pa ẹnikẹ́ni inú túbọ̀ ń bí i sí ó jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn náà fún àwọn ọlọ́pàá náà ní apá àti ẹsẹ̀ ó fi ìbọn bà wọ́n jẹ́ dé ibi pé bóyá òní wọ́n lè rìn mọ́ títí ọjọ́ ayé wọn lẹ́yìn náà ni Àjàyí gbé báàgì rẹ̀ tí àwọn ọlọ́pàá náà ti gbé tẹ́lẹ̀ nílẹ̀ ó sì gbé e padà sí inú ọkọ̀ ó kó ìwé ọkọ̀ rẹ̀ àti ìwé àṣẹ láti wa ọkọ̀ rẹ̀ tó wà nílẹ̀ náà sínú ọkọ̀ ó kó gbogbo igi tí àwọn ọlọ́pàá náà kó dí ojú ọ̀nà bí olè kúrò lọ́nà ó padà sínú ọkọ̀ ó sì bá tirẹ̀ lọ. aago méjì kọjá ìṣẹ́jú òun ò ní dúró fún ẹnikẹ́ni mọ́ ó sínú ọkọ̀ gbolẹ̀ ọkọ̀ ṣe ń pa fẹ́ẹ́ lọ bíi pé kò tilẹ̀ fi táyà kan rìn rárá bí ó ti kù díẹ̀ kó dé ibi iná náà lórí pé àwọn ọmọ ológun ni ó tẹ iná ọkọ̀ kanlẹ̀ àwọn ọmọ ológun náà bẹ̀rẹ̀ sí ní dá ọkọ̀ rẹ̀ dúró ṣùgbọ́n Àjàyí ò dúró fún wọn rárá bí àwọn ológun náà ti rí pé kò fẹ́ dúró òun ni ọ̀kan nínú wọn ń yìnbọn fún un ṣùgbọ́n bí ìgbà tí afẹ́fẹ́ kàn fẹ́ lásán òun ni ọta ìbọn náà fi kọjá lára ọkọ̀ Àjàyí àjàyí pé ọwọ́ ọkọ̀ ti èyí tó yìnbọn náà ṣùgbọ́n ó tètè bẹ́ sínú igbó àjàyí sì kọjá lọ lára wọn ẹsẹ̀kẹsẹ̀ òun ni àwọn náà kó sínú ọkọ̀ tiwọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lé àjàyí lọ lójú pópó bí wọ́n ti ń lé àjàyí lọ òun ni wọ́n ń yìnbọn tẹ̀lé e lẹ́yìn ẹ̀ wọ́n ti lé àjàyí fún bí ọgbọ̀n ìṣẹ́jú láì padà àjàyí wo iwájú ó sì rí ibi tí ọ̀nà ti yà sí méjì ó yọ àdó ìjàmọ̀ kan jáde ní ibi tó ti yọ ìbọn ìléwọ́ rẹ̀ lẹ́ẹ̀kan ó fi àdó náà kan ara rẹ̀ láyà ní ẹ̀mẹ́ta bí ó ti kù díẹ̀ kó dé ibi tí ọ̀nà náà ti yà sí méjì òun ló sọ àdó náà sílẹ̀ láti inú ọkọ̀ tó sì yà sí ọ̀nà tó bá apá ọ̀tún lọ bí ó ti yà sí ọ̀nà náà ló tẹ bíréèkì ọkọ̀ ó paná ọkọ̀ rẹ̀ ó sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ó fi ara tì sí ara ọkọ̀ ó rí bí ọkọ̀ àwọn ológun náà ti ń bá aré burúkú bọ̀ lẹ́yìn rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tí àdó náà kanlẹ̀ ló yíra padà tó sì di irú ọkọ̀ tí àjàyí wà nínú rẹ̀ ọkọ̀ náà kí aré ó sì bá ti ọwọ́ òsì lọ àwọn ológun gbá wọ́n fi yá ọkọ̀ náà àjàyí rẹ́rìn-ín ó padà sínú ọkọ̀ rẹ̀ ó sì bá tirẹ̀ lọ. aago mẹ́rin òwúrọ̀ kù ogún ìṣẹ́jú òní ọkọ̀ àjàyí dé ẹnu géètì ilé iṣu àrá àjàyí sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ó sì ṣí géètì ọkọ̀ fúnra rẹ̀ lẹ́yìn náà ló tún padà sínú ọkọ̀ tó sì wọ ọkọ̀ náà wọnú ilé lẹ́yìn tó páàkì ọkọ̀ náà tán ló kó ike ọlọ́mọdé méjì tí omi wà nínú rẹ̀ jáde nínú ọkọ̀ kò tilẹ̀ rántí pa ilẹ̀kùn ọkọ̀ dé tó fi sá wọnú ilé lọ bí ó ti wọ inú ilé orí ìjòkó tó fi sọ àrá sí tó doríkodò bí àdán ibẹ̀ náà ló bá bí ó ti wọlé ní sọ àrá síjú sókè ojú sọ àrá ò ṣeé wò mọ́ rárá Àjàyí gan kò lè wo ẹyin ojú rẹ̀ mọ́ ẹyin ojú rẹ̀ dàbí ìgbà tí ènìyàn ṣíjú wo ìtànsán oòrùn ní ọ̀sán gangan ni sọ àrá ní okú ìrìn Àjàyí okú làálàá gbogbo tójú rẹ̀ rí pátá kò ní mo mọ̀ ọkùnrin ni ọ́ Àjàyí Àjàyí ò fèsì ẹ̀rín paṣọ àrá ó ní ó ti lè sọ̀rọ̀ báyìí Àjàyí Àjàyí mí kanlẹ̀ ó ní áà o ṣeun sọ àrá ojú mi rí nǹkan ṣùgbọ́n ẹ̀kọ́ ńlá onírìnàjò onírìnàjò náà kọ́ mi pé kò sí ohun tí kò ṣeé ṣe lábẹ́ ọ̀run yìí àfi ohun tí a ò bá gbìyànjú rẹ̀ wò ìgbìyànjú ẹ̀ ìgbìyànjú ẹ̀dá ò ní ba ẹ̀dá là ẹni tó kọ̀ tí ó gbìyànjú tó rò pé nǹkan kan lè ṣeé ṣe yóò máa wà láàrin àwọn ẹni ẹ̀yìn títí láéláé ni ìgbà tí o kọ́kọ́ rán mi ní iṣẹ́ náà mo kọ́kọ́ rò pé kò lè ṣeé ṣe mo sì gbàgbọ́ pé n ò lè ṣe títí tí mo fi bẹ̀rẹ̀ ìrìn àjò náà wá wo ohun tí mo ti lérò wípé kò lè ṣeé ṣe bí mo ṣe ṣe wẹ́rẹ́ o káre Àjàyí òkú akíní ṣíṣe bí iṣẹ́ ò bá pẹ́ ni a kì í pẹ́ṣẹ́ wọ́ balùwẹ̀ lọ kí o bá mi gbé ike ìwẹ̀ kan wá àjàyí sáré wọnú ilé lọ ẹsẹ̀kẹsẹ̀ náà ló sì tún jáde padà pẹ̀lú ike ìwẹ̀ kan lọ́wọ́ bí ó ti dé yàrá ìgbàlejò padà ó yà á lẹ́nu pẹ̀lú ewé tútù kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ já sí orí tábìlì ní iwájú ṣóàrà ó ní pèrègùn kọ́ nìyí ni ṣóàrà ṣóàrà ní pèrègùn náà ni àjàyí súnmọ́ ó wo ewé náà ó ní wọ́n má ṣẹ̀ṣẹ̀ já ni ta ló mú un wá ṣọ́ara rẹ́rìn-ín ó ní àwọn ìyá mi àjíbọ́lá ọlọ́mọ òní wọn bá mi já wá bí o ti wọ inú ilé lọ àwọn àbẹ̀ní olótùfẹ̀ ajímàjẹ̀ nǹkan tó léegun kò burú kí lohun tó tún kù ṣọ́ara ní tú omi méjèèjì pọ̀ sínú ike tí o mú wá àgàrà ń dá ẹ̀mí yìí lọ díẹ̀díẹ̀ àjàyí tú omi méjèèjì papọ̀ ṣọ́ara fi ọwọ́ gbá ikùn rẹ̀ ní emeta ó sì po àdó ìjàbàká jáde ó sí àdó náà lórí ó sì mú ẹbu díẹ̀ nínú rẹ̀ sínú omi náà ẹsẹ̀kẹsẹ̀ òun ló tún gbé àdó náà mẹ́ padà ó mú ewé pèrègùn tó wà ní orí omi náà ó sì ní kí àjàyí gbé wọ balùwẹ̀ lọ àjàyí gbé omi náà wọ balùwẹ̀ lọ kò sì pẹ́ púpọ̀ tó fi jáde padà ó rí tí ojú ń kọ mọ̀nàmọ̀nà bí ìgbà tí ọmọdé bá ń fi dígí nínú àjàyí fi ọwọ́ bo ojú nítorí kò lè wo ṣọ́ara mọ́ ṣọ́ara dìde ó sì wọ balùwẹ̀ lọ ó ní ó lè wá bá mi bí ó bá tó bí ogún ìṣẹ́jú lẹ́yìn tó pé ogún ìṣẹ́jú tí ṣọ́ara ti wọ inú ilé lọ àjàyí dìde nílẹ̀ ó sì wọnú yàrá lọ bá ṣọ́ara bí ó ti wọlé lórí ṣọ́ara tó nà gbalaja kalẹ̀ lórí ibùsùn ọkàn àjàyí bẹ̀rẹ̀ sí ní lùkìkì ó súnmọ́ ṣọ́ara ó sì rí i pé kò mẹ́mọ́ rárá ó mí jìgìjìgì ṣùgbọ́n ṣọ́ara ti kú pátápátá àjàyí bú sẹ́kún pẹrẹgẹdẹ ó ní a pẹ̀lú gbogbo wàhálà mi ó gbọ́ tí ilẹ̀kùn ẹnu ọ̀nà balùwẹ̀ sí tí ṣọ́ara sì ní ikú mi kì í ṣòní ikú mi kì í ṣọ̀la mo ti di pèrè mú igbódù mo dàbọ̀ wá bá ìmùlẹ̀ pírí lolongo mi yóò máa jí àjàyí fò dìde lẹ́gbẹ̀ẹ́ òkú ṣọ́ara tó wà lórí ibùsùn ó sì sá pátápátá ó kọjú sí ṣọ́ara tó wà lẹ́nu ọ̀nà tó wà lẹ́nu ọ̀nà balùwẹ̀ ó rí i pé ara rẹ̀ ti wálẹ̀ pátápátá ó sì ti dàbí ṣọ́ara àtẹ̀yìnwá ohun kan tó yàtọ̀ lára ṣọ́ara ni pé ṣe ni àwọ̀ rẹ̀ dàbí àwọ̀ ọmọ tuntun àjàyí ní ṣọ́ara ṣọ́ara ní ọkùnrin lòún ké sí ìyẹ́ ni wọ́n máa wò wọn ò ní rẹ́yẹ àjàyí sáré sí ọ̀dọ̀ ṣọ́ara ó sì dì mọ́ lẹ́yìn tó yọ̀ mọ́ ṣọ́ara tán òun rántí pé òkú ṣọ́ara kan tó wà lórí ibùsùn ó yíjú padà láti béèrè lọ́wọ́ ṣọ́ara bí ọ̀rọ̀ náà ti jẹ́ ṣùgbọ́n kò rí òkú náà lórí ibùsùn mọ́ ẹ̀rù bà á ṣọ́ara rẹ́rìn ó ní ejò mẹ́kàn lọ bó àwọ̀ rẹ̀ lásán ni àwọn méjèèjì padà sí yàrá ìgbàlejò gbogbo àwọn tó kù sí ń sùn lọ́wọ́ ṣọ́ara súnmọ́ Bísí ó gbé ọwọ́ lé ikùn rẹ̀ ó sì dá ẹ̀mí ọmọ tó wà nínú rẹ̀ padà bí ẹ̀mí ọmọ náà ti padà sí ara rẹ̀ tí ọmọ náà yíra padà òun ni Bísí tají àsìkò náà òun ni gbogbo àwọn tó kù náà sì tají bí Bísí ti jí ló yán tó sì nà pàpà tó sì nà pàpà ó ní ah ṣó àrá ara rẹ ti yá orí mi ò ṣeun kálẹ́ o n ò tilẹ̀ mọ ìgbà tí oorun gbé mi lọ ṣó àrá wo aago lára ògiri nígbà tí Bísí kì í kú alẹ́ ó rẹ́rìn-ín ó nawọ́ sí aago ara ògiri Bísí jú Bísí padà láti wo aago náà ó rí i pé aago márùn kọjá ìṣẹ́jú mẹ́wàá ó ní aago márùn ìrọ̀lẹ́ àbí ti èwo ó yọjú wo ìta ó rí i pé òkùn kò sì sú dúdú ó ní ọwọ́ àárọ̀ mọ́ ọ̀sán ni mo wọ inú ilé yìí kí ló ń ṣẹlẹ̀ kò yé mi mọ́ ọ̀rọ̀ náà ṣe Kúlúṣọ àti àwọn tó kù rẹ̀ ní kàyéfì Ṣọ́àrà ní ẹ má wulẹ̀ wádìí ohun tí ẹ ò lè rí aṣáàdúpẹ́ ẹ̀mí inú àwọn Kúlúṣọ dùn wọ́n sì ń kí Ṣọ́àrà oògùn àjàyè lọ́wọ́ ikú Bísí kọjú sí Ṣóàrà ó ní ọ̀rọ̀ pàtàkì wà o Ṣóàrà dákẹ́ lọ díẹ̀ ó ní ṣé kí a lọ sọ ọ́ báyìí Bísí ní bẹ́ẹ̀ ni àwọn méjèèjì dìde wọ́n wọ inú ilé lọ àwọn méjèèjì dìde wọ́n wọnú ilé lọ báyìí oníṣòàrà orí kẹjọ òun ló parí orí kẹsànán òun làwọn ti máa tẹ̀síwájú báyìí àkọlé wo ló ń bẹ ńbẹ̀ ìyẹn ogún ọdún <laughs> ṣé lóòótọ́ ni pé ìyẹn ogún ọdún a máa jó yàn lọ́wọ́ ẹ máa bá mi ká lọ. ní àgọ́ ọlọ́pàá ọ̀pẹ̀lẹ́ jókòó ó kọjú sí ògìdán ṣẹ́gun òkè àti àwọn tó kù òkè ní gẹ́gẹ́ bí o ti wí ó sọ pé ṣọ́ara ṣì ń gbèrò àti pa olókìkí ènìyàn kan nílẹ̀ yìí ọ̀pẹ̀lẹ́ wo òkè títí ó tọwọ́ bọ àpò ó sì mú orógbó kan jáde ó orógbó náà jẹ díẹ̀ ó ní mo kórira kí n máa sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì o dàdá ní ẹ má bínú ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀pẹ̀lẹ̀ mo lérò pé ohun tí àwọn ọ̀gá fẹ́ béèrè ni pé ta ni olókìkí náà tí ẹ rò pé ṣùàrà fẹ́ pa ọ̀pẹ̀lẹ̀ ní ìwọ náà tún bọ́ ọ̀rọ̀ jẹ n ò lérò pé ṣùàrà fẹ́ pa mo mọ̀ pé ṣùàrà fẹ́ pa ni fáyemí ní ta wá ní ẹni ọ̀hún gómìnà yín ni ṣẹ́gun àti gbogbo àwọn tó kú ojú ògìdán ògìdán fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín ṣẹ́gun ní kí nìdí tó fi fẹ́ pa gómìnà àti pé ọjọ́ wo òun ló lérò pé yóò gbé ìgbésẹ̀ náà ọ̀pẹ̀lẹ́ dákẹ́ lọ díẹ̀ ó wojú ògìdán ó tún gé díẹ̀ jẹ lára orógbó tó wà lọ́wọ́ rẹ̀ ó ní bí mo bá sọ gbogbo rẹ̀ fún yín kí lẹ wá ń já gbófinró fún ṣé bí iṣẹ́ tẹ̀ ń gbowó oṣù fún nìyẹn ẹ̀yin náà ṣèwádìí èyí tó kù fúnra yín ògìdárẹ́rìn ó ní ó ṣeun ọ̀pẹ̀lẹ̀ ó ti lé ní wákàtí kan báyìí tí o ti ń dáhùn ìbéèrè olokan òjọ̀kan mo mọ̀ pé yóò ti rẹ̀ ọ́ a ò ní pẹ́ dá ọ padà síbi tí a ti gbé ọ ṣùgbọ́n kí a tó máa lọ nínú ìṣòro rẹ àti bí o ti ń dáhùn àwọn ìbéèrè olokan òjọ̀kan tí a ti ń bi ọ́ látàárọ̀ mo rí i pé o kàwé o sì tún ní ìmọ̀ kódà iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ kò bá yẹ púpọ̀ ká ní òun ni iṣẹ́ tó yàn láàyò ni ọ̀pẹ̀lẹ̀ rẹ́rìn-ín ó tún gé orógbó ọwọ́ rẹ̀ jẹ́ ó ní mo gbóye ìmọ̀ ìjìnlẹ̀ nínú bí a ti ṣe lè mọ ìhùwàsí ọ̀daràn àti bí a ti lè mú wọn tí àwọn olóyìnbó ń pè ní criminology kódà mo fakọyọ pẹ̀lú àyẹ̀ ògìdájà pa á ó wojú àwọn tó kù gbogbo wọn ló yà lẹ́nu wípé ṣé wípé bí ọ̀pẹ̀lẹ̀ ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ a jẹ́ wípé òun díbọn ni ògìdán ní kí ló wá dé tí ò gbìyànjú àti gbaṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀pẹ̀lẹ̀ tún rẹ́rìn-ín kéékèé ó ní ẹ̀mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní mo ti gbìyànjú mo kọ ìdánwò mo sì yege ní ẹ̀mẹ́jẹ̀jọ ṣùgbọ́n orúkọ mi ò jáde nínú ẹ̀rọ ayárabíàṣá wọn rí ó jọ pé ẹ̀rọ ayárabíàṣá wọn ó ní ìṣòro ògìdán ní ẹ̀rọ ayárabíàṣá wọn kọ́ ló ní ìṣòro ọ̀pẹ̀lẹ̀ orílẹ̀ yìí àti iléeṣẹ́ ọlọ́pàá gangan ló ní ìṣòro ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ òní Ògìdán tọwọ́ bọ àpò ó sì yọ káàdì rẹ̀ jáde ó na káàdì náà sí ọ̀pẹ̀lẹ̀ ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi wà nínú káàdì yìí ó lè pè mí nígbàkúgbà mo sì fẹ́ kí o wá àwọn ìwé ẹ̀rí rẹ wá fún mi irú yín òun la nílò lẹ́nu iṣẹ́ yìí ọ̀pẹ̀lẹ̀ gba káàdì náà lọ́wọ́ Ògìdán ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀ ó sì dìde ó ní owó tí ẹ san ó ti jó tán gbogbo wọn rẹ́rìn-ín dàda ní ṣé kí n lọ já ọ̀gbẹ́ni ọ̀pẹ̀lẹ̀ sílẹ̀ nílé ọ̀gá rárá dàda èmi fúnra mi òun ni wọn ò lọ já a sílẹ̀ ògìdá gba kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ dàda òun àti ọ̀pẹ̀lẹ̀ sì ń jáde lọ wọ́n ti dé ẹnu ọ̀nà ìta kí ọ̀pẹ̀lẹ̀ tó tún yíjú padà sẹ́yìn ó ní ẹ gbọ́ àmọ̀ràn tí ẹ ò sanwó fún ẹ má gbìyànjú láti dí sóàrà lọ́wọ́ iṣẹ́ tó kù tó fẹ́ ṣe o kí ẹ má bàa fara káásá bí sóàrà ò bá parí iṣẹ́ tí a fi rán kò sí ẹni tó lè dá dúró láéláé lẹ́yìn tí ọ̀pẹ̀lẹ̀ sọ bẹ́ẹ̀ tán òun ló jáde lọ bí ọkọ̀ ògìdán ti ń jáde lọ ní ṣẹ́gun àti fáyẹmí náà jáde síta fáyẹmí ní kí la fẹ́ ṣe báyìí ọ̀gá ṣẹ́gun ní kí la fẹ́ ṣe bíi ti báwo ṣé gbogbo tí wọ́n ń sọ nínú ilé yẹn ni ìwọ ń tẹ̀lé tí ara wọn mà ni wọ́n ń sọ yẹn n ò ní kúrò lórí ìgbésẹ̀ mi rárá ìwọ náà mọ̀ pé ètò ààbò gbópọn nílé gómìnà báyìí mo sì ti kí gómìnà nílọ̀ pé kí wọ́n má gbìyànjú àti kúrò nílé títí tí ọwọ́ yóò fi tẹ̀sọ́ àrá mo sì tún ti dá àwọn ènìyàn sí ìgboro kí wọ́n máa fi mú fílẹ̀ kiri. Fáyẹmí ní ṣé ẹ ò rò pé láńlẹ́yìn àkàrà ìjẹsà òní yín yìí yóò padà jẹ́ báyìí. inú bí Ṣẹ́gun ní àkàrà ìjẹsà kọ́ àkàrà òṣù ni kí ni ìwọ mọ̀ ní tiẹ̀. ní inú ilé Ṣọ́àrà ṣọ́ọ̀lá àti àwọn tó kù rẹ̀ ń sọ̀rọ̀ ìdákọ́ńkọ́ ṣọ́ọ̀rán ni ó jọ pé a máa dá iṣẹ́ tó wà ní iwájú wa dúró fún ìgbà díẹ̀ náà ohun tí Bísí wá sọ fún mi ni pé àwọn òbí òun wọ́n ní kí a jọjú sí àwọn ní ọ̀kà àkókò Àjàyí ní àbíwèrè ni wọ́n ni kí ni wọ́n tún fẹ́ ṣọ́ọ̀rán ní má sọ bẹ́ẹ̀ má Àjàyí òrìṣà ní àná òrìṣà ní àná ẹnìkan kì í rí àná rẹ̀ fín ẹni tó bá wò sùnsùn tó fúnni lọ́mọ pé ká fi ṣaya ọlọ́run ẹni ni o mo fẹ́ kí gbogbo yín pátápátá mọ nǹkan kan dájú lónìí ẹni tó bá fi ọmọ fún yín láti fẹ́ olóore yín ni kò sí ohun tó wù kó ṣẹlẹ̀ ẹ má rí àná yín fín ẹ máa pọ́n wọn lé kí ẹ sì máa bọ̀wọ̀ fún wọn kékeré àná kò sí ní ibi kankan Àjàyí tọrọ àforíjì lọ́wọ́ Ṣóàrà lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní má bínú Ṣóàrà èmi kà wò ó pé wọ́n máa dí lọ́wọ́ iṣẹ́ tí a fẹ́ ṣe ní ọ̀la ni Ṣóàrà ní ó ti dẹ́ dandan kí a pa iṣẹ́ náà tì báyìí ná ọ̀la ọjọ́ ẹtì òní a ó lọ sí ọ̀kà àkókò gbogbo wa la sì jọ ń lọ ìgbàkúgbà tí a bá wá dé láti ọ̀hún a lọ bẹ gómìnà ìpínlẹ̀ yìí wò ìgbà wo ni ìdí ní òun máa dé kàràjàgbọ́n ní ó máa dé títí ìrọ̀lẹ́ òní kò burú ẹ máa múra sílẹ̀ aṣọ yorùbá tó jíire òun ni mo sì fẹ́ kí ẹ wọ̀ ṣé ẹ mọ̀ pé ilé àná òun là ń lọ gbogbo wọn rẹ́rìn-ín wọ́n ní kò burú ògìdán àti bàbá àgbàlagbà kan tí àwọn ọmọ ológun fi ìyà jẹ lọ́jọ́sí kí ṣọ́ra tó gba bàbá náà sílẹ̀ lọ́wọ́ wọn wọ́n ń jáde bọ̀ láti inú ilé bàbá náà ògìdán ní ẹ ṣeun bàbá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín n ó tún máa kàn sí yín láìpẹ́ bàbá náà ní ẹ ṣeun mo dúpẹ́ ọlọ́run yóò máa gbà fún yín o ẹ ò ní ṣàṣetì wọ́n dágbére fún ara wọn ògìdán wọnú ọkọ̀ ọkọ̀ rẹ̀ sì kúrò níbẹ̀ bí ọkọ̀ ògìdán ti ń lọ ni bàbá náà ń juwọ́ sí i aago méjì ọ̀sán kù ìṣẹ́jú díẹ̀ ní ọjọ́ ajé oníṣọ́ àrá àti àwọn tó kù rẹ̀ kúrò ní ọ̀kà àkókò bísí ò bá wọn kúrò níbẹ̀ ní tirẹ̀ òun náà ń lọ sí àbújá ní ọjọ́ náà àbújá òun yóò ti wọkọ̀ òfurufú tí yóò gbé lọ sí orílẹ̀-èdè canada níbi tí yóò lọ bímọ sí bí àwọn ṣọ́ọ̀rá ti bọ́ sí ojú pópó onípolóṣọ tó wa ọkọ̀ náà síná burúkú bolẹ̀ ọkọ̀ náà ń pa fẹ́ẹ́ lọ lójú pópó iná ọmọ rárá ẹ̀gàn níhẹ̀ kúlóṣọ lè wa ọkọ̀ já sí méjì wọ́n ti ń wo ayé gúnlẹ̀ lọ́ọ̀kan kíṣọ́ àrà tó sọ fún kúlóṣọ pé kó páàkì ọkọ̀ pé òun fẹ́ sẹ̀yọ́ kúlóṣọ dá ọkọ̀ dúró bíṣọ àrà ti sọ ní bíṣọ àrà ti sọ òní ìdì kanajẹ́gbọ́n àti ọ̀tá náà sọ tẹ̀lé ṣọ́ara ní kílẹ̀ fẹ́ ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní àwa náà fẹ́ tọ̀ ni ṣọ́ara ni mo rà á ẹ padà sínú ọkọ̀ èjì ní ọ̀hún bàbá olówó ẹni kì í rorò títí kò ní kí a má tura ọ̀tá ni àti pé kárìn kápọ̀ yíyẹ òun ní yíyẹ ni gbogbo wọn kú sí ẹ̀ní lẹ́yìn tí wọ́n ṣẹ̀yọ́ tán wọ́n tún padà sínú ọkọ̀ kúlú sọ sínú ọkọ̀ ó sì tún darí burúkú bolè yá wọ́n ti dé ọ̀bà kí ṣọ́ara tó ní bí a bá dé àkùngbá mo fẹ́ yàwó àbúrò ọ̀rẹ́ mi kan ní ilé rẹ̀ ó ti pẹ́ tí mo ti rí ibẹ̀ yìí èmi àti rẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó lọ kúlùsọ ní kò burú kúlùsọ sínú ọkọ̀ mo lè lọ ní tirẹ̀ ìgbà tó yá Ṣọ̀árà bẹ̀rẹ̀ sí ní tògbé nínú ọkọ̀ gbogbo wọn sì ń sinmi àròyé ó kù bí ìrìn ibùsọ̀ kan kí wọ́n dé ọ̀wọ̀ oníkúlùsọ tẹ bírèkì ọkọ̀ lójijì ní àárín igbó kan báyìí ìpòrúru ọkàn bá gbogbo wọn ẹsẹ̀kẹsẹ̀ oníṣọàrà lajú iwájú tí wọ́n máa wò òun wọ́n rí àwọn ọkùnrin márùn-ún tí wọ́n ṣe igẹ̀ ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ tí wọ́n kó ìbọn lọ́wọ́ ní iwájú ọ̀tá ní àwọn ọlọ́pàá òun ló ní láti jẹ́ kó ló sọ ní àwọn eléyìí kì í ṣe ọlọ́pàá àwọn ọlọ́ṣà ni ẹsẹ̀kẹsẹ̀ òun ni àwọn olè náà ń bọ̀ lọ́dọ̀ àwọn ṣọ́ara kó ló sọ paná ọkọ̀ ó yọ ìbọn ìléwọ́ rẹ̀ jáde lábẹ́ ìjókòó rẹ̀ ó sì yọ kọ́kọ́rọ́ lẹ́nu ọkọ̀ àjàyí tẹjú mọ́ àwọn olè náà ó ní ṣọ́ara àwọn olè tí wọ́n fipá bá ìyàwó àti ọmọ ọ̀gá orí ejò lòpọ̀ wọ́n wà láàárín wọn ṣùwàrà wò wọ́n dáadáa ó ní àwọn màní ní tòótọ́ àṣé ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin ikú àti ìdájọ́ ìdájọ́ ènìyàn lè dé kó má mú ẹ̀mí olúwa rẹ̀ lọ bí ikú ṣùgbọ́n bí ikú kò síbi tí ìdájọ́ ò ti lè dé bá ènìyàn èkúté ilé àti ológìnní ti rí ara wọn lónìí ṣóńṣó méjì wọn ti fojú kanra wọn òní òní ìdájọ́ àwọn eléyìí Àjàyí mú ìbọn rẹ̀ ó tì í bo etí ṣòkòtò ó sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀ bí ó ti sọ nínú ọkọ̀ òun ni àwọn olè náà ti na ìbọn sí i tí wọ́n sì ń pariwo pé kó da ojú bolẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ oníṣọ́ àrà àti àwọn tó kù náà sọ nínú ọkọ̀ wọ́n múra àti pa ẹtú méje tí ọdẹ ń pa nínú igbó ọdẹ bí àwọn ọlọ́ṣà náà ti rí i pé wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ní ọ̀kan lára wọn rí ìbọn tó wà ní ibi ṣòkòtò ìdì pẹ̀wù ló yin ìbọn méjì lu ìdì ìdì fi ọwọ́ gbọn ọta náà ó fi ọwọ́ gbọn ọta náà lára rẹ̀ ó fa ìbọn rẹ̀ yọ ó sì yìn lu ẹni tó yin ìbọn fún un lápá ṣùgbọ́n ìbọn náà ò pa ọlọ́ṣà náà lára ọ̀kan lára àwọn ọlọ́ṣà náà rẹ́rìn-ín ó ní tiwantiwa ò ní àwọn náà ó tú bàǹtẹ́ kan báyìí ní ìdí ó sì kó obo ìdì ẹsẹ̀kẹsẹ̀ ò ní ahọ́n ìdí bẹ̀rẹ̀ sí ní lọ́ ṣọ́ọ̀rá fi orí ṣe àpèjúwe fún àjàyí pé kó tu ìdì lára àjàyí súnmọ́ ìdì ó sì fi ọwọ́ òsì gba lẹ́yìn ẹsẹ̀kẹsẹ̀ ò ní ara ìdí padà sípò ṣọ́ọ̀rá fi ẹ̀yìn tì sí iwájú ọkọ̀ ọ̀kan lára àwọn olè náà yọ onílé kan jáde ó sì kó o bò ó sì kó o bò Àjàyí ẹsẹ̀kẹsẹ̀ kò ní onílé náà gbiná máa lọ́wọ́ bí onílé náà ti gbiná máa lọ́wọ́ ló sọ onílé náà sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ onílé náà sì jóná gúrúgúrú àwọn olè náà wojú ara wọn wọ́n sì kí aré mọ́lẹ̀ Ṣúàrà fi ọwọ́ òsì lélẹ̀ lójú kan tó wà ó ní ilẹ̀ bá mi mú wọn ẹsẹ̀kẹsẹ̀ onígbogbo àwọn ọlọ́ṣà náà gapa sí ojú kan tí wọ́n wà Ṣúàrà ní àwàsẹ́yìn oní rẹ̀ ń wa ihò rẹ̀ ó yá ẹ máa padà bọ̀. ẹsẹ̀kẹsẹ̀ oní àwọlé náà tún fi ẹ̀yìn rìn padà sí ọ̀dọ̀ àwọn ṣúàrà bí ó ti kù díẹ̀ fún wọn dé ọ̀dọ̀ àwọn ṣúàrà oní ṣúàrà ní ẹ dúró níbi tí ẹ dé yẹn wọ́n dúró sí ṣúàrà tún ní ẹ kọjú sí mi ojú lọ̀rọ̀ wà wọ́n yí ojú padà sí ṣúàrà ṣúàrà ní ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn ẹ wọlé tó ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ ọlábísí ọláwọlé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ orí ejò ẹ sì fi ipá bá ìyàwó àti ọmọ wọn lò pọ̀ ṣé ẹ jẹ̀bi àbí ẹ ò jẹ̀bi àwọn ọlọ́ṣà náà wojú ara wọn ṣọ́ra ní àbí olórí burúkú ni yín ni mo ní ṣé ẹ jẹ̀bi àbí ẹ ò jẹ̀bi wọ́n ní àwọn jẹ̀bi ṣọ́ra rìn súnmọ́ wọn díẹ̀ ó ní òní òní kó wá yóò gba ìdájọ́ wọn ṣọ́ra tó yíjú padà sí àwọn ènìyàn rẹ̀ ó ní ìdájọ́ kí ni kí a ṣe fún àwọn wọ̀nyí ná tí wọn yóò fi mọ̀ pé ohun tí àwọn ṣe kò dáa rárá Àjàyí ní ọwọ́ ẹni ìdáwọ́ àwòṣọ àrá ó bá ṣe wù ọ́ òun ni kí o ṣe lò ó ṣọ́ra sí yíyó padà sí àwọn ọlọ́ṣà náà ó nawọ́ sí èyí tó lómi lára jù nínú wọn ó ní wo bí eléyìí wo bí ó ṣe rí bí odó ẹni ẹsẹ̀kẹsẹ̀ ni èyí tí na nawọ́ sí náà yíra padà tó sì di odó tí wọ́n fi ń gúnyán ńlá kan báyìí àwọn ọlọ́ṣà tó kù bẹ̀rẹ̀ sí ní gbọ̀n lójú kan àwọn tó kù ṣọ́ra pariwo pé ṣọ́ra ọkùnrin ogun àtìdé aláṣejù gbègbò gbígbóná ṣọ́ra wò wọ́n ó rẹ́rìn-ín ó ní mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé àṣẹ ọ̀rọ̀ ó ń gbénú mi bí òòṣà ṣọ́ra tó yí ojú padà sí àwọn tó kù ó ní àrásìkù tí mo fẹ́ dá ṣọ́ra tó na ọwọ́ sí ọ̀kan tó dúdú báyìí nínú wọn ó ní àbí ẹ̀ ò rí bí eléyìí ti dúdú fafafa bíi táyà ọkọ̀ ẹsẹ̀kẹsẹ̀ ó ní ọkùnrin tó na ọwọ́ sí náà yíra padà tó sì di táyà ọkọ̀ àwọn àjàyí tó ń pariwo ṣọ́ara ṣọ́ara tó kojú sí wọn ó tún rẹ́rìn-ín ó ní ẹ ò mà tí ì rí nǹkan kan ó yí ojú padà sí àwọn ọlọ́ṣà náà ó sì rìn lọ sí ọ̀dọ̀ wọn bí ó ti dé ibi tí wọ́n wà òun ló fi ọwọ́ lé ọ̀kan nínú àwọn mẹ́ta tó kù ní ìjìká ó ní ẹ wo bí àyè eléyìí ṣe fẹ̀ bí ọkọ́ tí wọ́n fi ń kọ ebè ẹsẹ̀kẹsẹ̀ òní ọkùnrin tó fi ọwọ́ lé ní èjìká náà yí ara padà tó sì di ọkọ́ tí wọ́n fi ń kọ ebè tí orí rẹ̀ rí fẹ̀ǹfẹ̀ kà ariwo tó sọ ṣọ́ara wo inú igbó kan ní o ó sì rí ọkùnrin kan tó ń bu èpo igi máńgòrò kan níbẹ̀ kí ọkùnrin náà tó kúrò níbẹ̀ àwọn méjì mìíràn wọ́n tún ti lọ bá a níbẹ̀ tí àwọn náà lọ bó igi máńgòrò náà ṣọ́ara tẹjú mọ́ máńgòrò náà ó rí i pé ti bó gbogbo èpo ara igi náà tán náà wọ́ sí ibẹ̀ gbogbo àwọn tó kù rẹ̀ sì kọjú sí ibẹ̀ jọ pé àwọn ènìyàn àdúgbò yìí fẹ́ràn láti máa fi igi figi yìí kí àgbo púpọ̀ ó fi ọwọ́ lé àwọn ọkùnrin méjì tó kù ní èjìká afẹ́fẹ́ gbé àwọn méjèèjì lẹ́sẹ̀kẹsẹ̀ afẹ́fẹ́ gbé ọ̀kan lọ sí apá ọ̀tún ní ojú pópó náà ó sì gbé èkejì lọ sí apá òsì ẹsẹ̀kẹsẹ̀ òní àwọn méjèèjì balẹ̀ nínú igbó náà ẹsẹ̀kẹsẹ̀ tí àwọn méjèèjì balẹ̀ nínú igbó náà òní gímágòrò ńlá kan lálẹ́ wò ní ibi tí wọ́n balẹ̀ sí ṣọ́ra sọ fún àwọn ènìyàn ọ̀tá ní bàbá ṣé a tó fẹ́ gbé wọn lọ́fẹ̀ẹ́ ni ah, ṣọ́ra pàṣẹ pé kí wọ́n kó gbogbo àwọn tó wà nílẹ̀ sínú ọkọ̀ ọ̀tá ní bàbá ṣé a tó fẹ́ gbé wọn lọ́fẹ̀ẹ́ ni <laughs> ẹ mọ̀ tí ì rí nǹkan kan àrá sì pọ̀ tí ṣọ́ra fẹ́ dá ibí ni wọ́n ti máa ṣẹnu dédé síbí fótó ni mo bá wọ ọlọ́run lódùmarè láìpẹ́ láì jìnnà a tún máa pàdé níbi tá a tún ti máa tẹ̀síwájú Abíọ́dún lèmi ń jẹ́ bàbá mi ló ń jọlá wòye ẹ má gbàgbé láti subscribe sí youtube channel mi bákan náà bí ẹ̀yin bá ṣe tán láti ṣe ìrànlọ́wọ́ fún wa lórí bí ìwé ìtàn ṣọ́ara yóò ṣe di títẹ̀ jáde tí yóò ṣe di fọ́nkálé fọ́nkáko fún tẹrú tọmọ láti máa kà ẹ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero eight zero fifty thirty eight sixty three eighty O oh eight O oh fifty thirty eight sixty three eighty ìrànwọ́ tẹ bá rò bẹ́ẹ̀ lè ṣe ẹ jẹ́ ká jọ sọ ọlọ́run olódùmarè kò ní padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa Abíọ́dún ni mò ń jẹ́ bàbá mi ló ó dìgbà kan náà.